أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ورسول وسلم على اشرف المرسلين وعلى اله وصحبه اجمعين وبه نستعين Adakwe bọ́lọ́hún. Alhamdulillah. Adakwe bọ́lọ́hún. Alhamdulillah. الحمد لله رب العالمين الحمد لله رب العالمين tọ́yẹ pé ọpẹ́ ni a fi òní nǹkan ṣe pé tafsiri òní o ọpẹ́ nìkan la fi dú gbogbo ẹ̀yin ìjàmọ́ rẹ̀ bàbá yín dúpẹ́ làbá sì lọ lé kò tí ì bẹ́ẹ̀ tó alọ́bi súná kan níjẹta afọwà ìmáàmù oríta mẹ́rin súná ọmọ wọn súná yẹn ló wá bí àlejò tá a gbà láàárọ̀ yìí àwọn àlejò kan wá wá pílẹ̀ kí ó láàárọ̀ yìí ṣùgbọ́n súná ní sábà bí wíwá wọn wíwá àwọn àlejò yìí wá ní mùsábíbù àwọn mùsábíbù zikiru zikiru ayamila eh, ja'ala Allahu ta'ala hudura dhalikum duyuf musabbiba zikri aw musabbiba zikrin ayaman lai aw musabbibu dhikri ayamillah Awo musabbibu dhikri ayaman lai wíwá àwọn yìí ó jẹ́ kí arántí àwọn ìbáraẹni àwọn àyàmùlà tọrọ àlejò je wa agbára rẹ̀ fún àwọn èèyàn látara dáwà láti lé tàbí nanumọ́rọ̀ tàbí débi tàbí yòókù yìí àti ìsọdébì kankan àtọ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni. èyí wá jáma ń kọ́ yín pé ọlọ́run máa mà fi ìwà àwọn ìran wa létí wípé ìpariwo ọ̀kan sọ ọlọ́run tá à ń pariwo a gbọ́dọ̀ yẹ kó pọ̀ sí i àsọtó wàláì àfẹ́ sọtó. fẹ̀kàtẹ́lẹ̀ nínú rọ̀mùdánù iná ńlọba àdìgbọ́lá gbé ilé àmú rẹ̀ wáyé pé wá sí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà orí gbé ọ̀kan sọ̀rọ̀ náà ni máa dáa ṣùgbọ́n lọ́dún yìí ó tún wá sọ di fún wa. pé ọ̀nà wo lágbà máa tún sọ ọ̀kan sọ lọ́hùn pé ẹ̀wẹ̀ táwọn àbáàbá wo pétérà kan bá lé ní kíkà tí wọ́n sì fẹ́ rọ̀ ọ́ wọ́n ti yóò dùn jẹ́ kí àwọn èèyàn dípò ká máa ni kúkú wá jẹ́ kọkùnrin mà kóbi ọmọ kágbá mà kọmọdé na ah. làwọn akó wípé ká máa sọ lọ́nà tí ó máa bàjẹ́ òní gbẹ̀tà wa ń bọ̀ yìí làwọn arígbé pé ntọ́lọ́ fẹ́ rán wa létí nẹ̀yìn tẹ̀lé pé kí àwọn àlejò yẹn wá ọmọ tá a lọ fún ìjẹta náà ló máa ń jẹ́ ọ̀dà ìbàríkà ahmad ahmadu labib ǹjẹ́ mo ṣe ìrántí fúlókì bẹ́ẹ̀ bàbá ọmọ tó wà mí àjẹ fúlókì kan sì nǹkan tó fún yà ilé bálàjẹ ni ká sì pé ni bábìsọ ni ká pè ní máa pè ní máa pọ́ ọmọ rẹ ní ahmadu labib adeniyi. ẹ photography náà. bẹ́ẹ̀ kó máa jẹ́ ahmed labibu adeniyi. níjọ́ tí wọ́n kọ́ wá sọ fún dasọ náà nù ṣe ìgbọ́dọ̀ ọ̀dùn kó jọ súná náà. súná mọ̀tàbí tàwé níta ẹ ṣe súná rẹ̀. àmọ́ pé mùsàmì náà wò kó sákọ́lẹ̀ gbogbo yẹn. wọ́n hùn ní àtọ́bẹ̀ fún ọ pé kò sákọ́lẹ̀ fún yẹn. ìmúlẹ̀ ti rí sẹ̀mí náà wò. Kiniha bọ́ọ̀lì. Ọ̀rẹ́ ha láìsí láìsí súná ọ̀rẹ́ ha. Ń gbọ́dọ̀ ṣe tí sọ ìtọ́lọ́ ọ̀sán jẹ́yẹ ọ̀rọ̀. Àwọn ẹni ọlọ́run kan tá à ń háyàwó tí wọ́n fẹ́ ìyàwó wọn tí wọ́n fẹ́ àwọn lójú. Làmátọ́ á dé lásìkò tí gbóná gidigidi ẹ má bọ̀ báyìí ẹ má bọ̀ báyìí. Ẹnẹ̀ àwọn ẹni ọlọ́run ní háyàwó yìí ìwọ ìwọ àgbàlagbà fáàjà àti ọtíyàwó jáde kì í ah, àpá ẹgbà àpá kiri náà ń ṣe gbogbo ìyà kiri rẹ. a ah. ní ọwọ́ ìta àpá ọ̀nà àyàwó yìí ọ. ẹ ṣe gbogbo ìyà kiri rẹ mẹ́rin wọn sí àpá sí àwọn wá tẹ̀lé wọ̀. kí wọ́n báyọ̀ mẹ́ alákọ̀ọ́mọ̀ ìdálùbáríkà ọwọ́ ń bí káwọn àlejò wá kí wa lé mi ọwọ́ mú arúntì àwọn ọjọ́ náà àwọn ọjọ́ nì àwọn ọjọ́ nì àwọn ọjọ́ nì ẹ̀rí báwọn bàbá fẹ́ sọ̀rọ̀ lọ́nà òkè lọ́wọ́ yẹn ọjọ́ nì ọjọ́ nì òbí ọ̀nà òkè òkun yẹn ọjọ́ nì ọjọ́ nì wọ́n wí ìyẹn bọ́ ọjọ́ yẹn àdúgbò ọlọ́run kárí pé ọ̀kan so. ọlọ́run ní bẹ́ẹ̀. ọ̀kan ṣoṣo. منت sànàbí ọlọ́run mọ́ àmọ́ kò ní yé máa sàmì sókè pẹ̀ abẹ́rẹ́ wà lè gbọ́dá kọ́lọ́ mọ́ sí àwa mẹ́yìn ọba. amiina amiin. lórí ẹni tó bá yẹ kó gbọ́ tí ò bá gbọ́ ẹ̀yin fẹ́ẹ̀sì ló bá rẹ̀. ẹ̀yin ọgbà ló wà o. ọ̀dọ̀ yìí wọ́n nìyẹn yorùbá ní ká wíyá tó dá ní àgbàdàkadì. bí màá dá ẹ mi oníjọjà àjọjà wa màá nẹ màá nẹ tó sì bá nà á ọ̀rọ̀ ló lè téèyàn bá bọ́ sẹ́yìn ọba bá bá láyà nígbà tá a bá Buhari mo sọ fáwọn èèyàn mú ní Buhari tọ́ọ̀bẹ́ yìí lọ ṣe kálakàlà tó dìbò fún kì í yó. Ah. ọ̀pọ̀ ni ọgbà yìí. ọ̀rọ̀ ló jẹ́ nù ó ní tàn fi. gbogbo ìyóhùn tẹ máa ń ṣe lẹ́gbẹ̀ẹ́ máa ṣe kò sí tó bẹ́ẹ̀ àmọ́ kẹsọ́sọ ààrẹ yìí ààrẹ yìí gbogbo wa yọ nìyẹn. ní àlọ́ lọ́sẹ̀ yìí gbogbo àwọn sáà èèyàn bá wọn. Ah, ọ̀kan ṣoṣo. Ọlọ́run ní ń bẹ ọ̀kan insha Allah. tabe ẹ̀ta dé lánàá tàbẹ́ kàlẹ́ èyí tá kàlẹ́ nígbàre àti tútà náà délẹ̀ níwọ̀n ọgọ́lọ́ ti fún wa gbọ́yé mọ̀ ọgọ́lọ́ fà bẹ́ẹ̀ gà sí. amiina. ya yẹn ò gbọ́yé. ayé ẹlẹ́kọ̀ọ́ kàlá ní sọ́jà ní àmì lábẹ́ kàlí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل سيروا في الأرض ثم عاقبة المكذبين بسم الله الرحمن الرحيم قل سيروا في الأرض ثم عاقبة المكذبين ثم انظروا كيف كان عاقبة المكذبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من ما في السماء لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون. آه أسهم. آياتي ìkejì láwùn lásùn lórí ẹ̀ lẹ́yìn lórí pẹpẹrẹ pẹdíẹ pẹpẹrẹ ó pẹdíẹ ń bẹ. Ah. àwọn bí láyé mi náà sẹ́ka ní rajim bisimilahi rahmani rahim kulisi rufe hade sun manzuru kaifa kana akibatul mukasibina sun manzuru kaifa kana akibatul mukasibina. قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين kó ní tẹ́ bá ń gbé ẹrìn lọ ẹ tíráàpù lọ ẹ wọkọ̀ lọ tó bá jẹ mọ́ bàálù tẹ́ bá lówó lọ́wọ́ ẹ wọ bàálù bọ́jẹ mọ́kọ̀ ojú omi ẹ wọ̀ ọ́ bẹ́ẹ̀ bá wà lọ ìrìn àjò ẹ máa fi ìrìn àjò yín sí ìrìn afẹ́ ẹ máa kọ́gbọ́n ìrìn àjò ni ẹ máa wọ̀ ọdún ẹ máa wò sí ẹ máa wọ àwọn èèyàn tẹ́ bá bá nílé àjò ẹ máa béèrè tán bí àwọn kankan ti rí nílé àjò gbé kí lọ́sọ̀ ilé ìdàbáyìí ibi ilé gàgàrà wà kí ni wọ́n mẹ́mẹ́ ìlú yìí bọ́ọ̀ lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìrìn àjò lọ lẹ́yìn náà ó mú ànàbí ọlọ́run ilé ìtajà tó ń gbé lọ bá nínú ànàbí ọlọ́run ẹni tí ọ̀lẹ́ nìkan wò lánàá o tí ọ̀lẹ́ nìkan kan o tọrọ àdìgbé léde léde o tí wọ́n wòye pé ìwọ ìwọ lọ́dà bá wò. ẹ lọ wò kápọ̀ àwọn tó ní òní ṣe kò ní rí ṣe kò ní rí jẹ́ ètò ọlọ́sẹ̀kù ni àbí tiẹ̀ tiẹ̀ lọ́sẹ̀kù sallallahu alaihi wa sallama gbogbo bí tọ́lọ́n bá gbé dìde léjeléje jàmá bó ti wulẹ̀ kọ́ wẹ́ tó kọ́ wẹ́ débi pé kò sí àlẹ́ ojú nìkan rí gàbí ká fi kíláàsì ojú òní ọ̀sẹ̀ kú jàmá gbogbo àwọn bambabambabamba tí bá ń bẹ tí bá ń bẹ ń dáná torí tọ́lọ́ ò ní dún là lérí mọ́ kò má kò sáyẹn mọ́ tẹ̀lé bẹ́ẹ̀ rí ìparẹ́ ni ìníwì yìí káyíwà kánà áàkì bátìlì mọ̀ká sì bí nà bóò nìkan fún gbogbo àwọn tí wọ́n pọ̀rọ̀ ọ̀rọ̀ nírọ̀ sí rí. ẹ wò ó bí ẹnìkan má tún ní rọ́rọ̀ ọ̀rọ̀ nílé nì náà ẹ sọ fún pé bí àwọn ẹ̀gbọ́n rẹ lọ òun náà lọ bẹ̀. yóò padà kó rákẹ́yìn ni. gbogbo ilé tí wọ́n ń pariwo ọ̀ka tuntun ọlọ́run ní sẹ́ẹ̀kù gbogbo ilé tí wọ́n ń pè nǹkan míì ní pàtàyàn bẹ́ẹ̀ bá fẹ́ mà bẹ́ẹ̀ bá ní owó ìrìn àjò tó jẹ́ra ẹsẹ̀ ìyàjò bàdàn náà ẹsẹ̀ ìyàjò bàdàn náà ẹ bẹ̀rẹ̀ ní olóòlù ẹni òbí ajé olóòlù kẹ bẹ̀rẹ̀ ní rẹ̀ pé wọ́n nà kalẹ̀ olóòlù sí ẹ̀rí kí olóòlù ṣe ní gbogbo agboolé yòókù olódàdà oró bẹ̀ ìyẹn obìnrin tó jìnnà kọ́lé náà ju two hundred naira lọ ó pọ̀ ẹ wá bẹ̀rẹ̀ pé ẹjọ́ wọn olóòlù ni ẹ orí ayé yìí káwá mú ilẹ̀ ọ̀nà ibi tí ilé tiẹ̀ gángan wà kí amúlẹ̀ bá bẹ̀ lọ. bí yẹn bá dínà ẹ lọ ilé alápátápá ẹ lọ ilé alápátápá òun ò tó dínà tó yẹ náà yẹ gúnbẹ̀ yẹn. bí a máa ń sọ̀rọ̀ ń bì kan tí a máa ń sẹ́gun bì kan tí àwọn ọmọ abẹ ọ̀bá dìde kí wọ́n parẹ́ wọ́n á gbé ẹni gbókọ wọn lókè náà bí bá ń bẹ lókè ẹni gbókọ wọn bẹ ọmọlódù wẹlẹ gbọ́ ẹgbọ́ ọmọlódù yìí alákọ̀ọ́dọ́bọ̀ wẹlẹ gbọ́ ẹ̀ ní ẹni ọdẹ afẹ́ńbá kó nu ẹbọ yẹ bá lọ sí lọ́jọ́ ìsìlám tó lọ tọ́ pàǹkà kú ti lóko kíá pé kíní kan ọ̀nà rẹ̀ bó ogun léjì káàsì lọ ogun léjì àbí sẹ́ni tó ogun léjì lájì ẹ̀ nígbọ̀ àbí sẹ́ni tó lóòlù ẹ̀ nígbọ̀. Ìdí hmm. wọn ìdí wọn jẹ àbí náà bẹ wọn. Bẹ́ẹ̀ni inú. Wọ́n bẹ náà bẹ wọn. Ah, Àwọn ọkọ̀ náà wúyẹn bẹ náà bẹ wọn. Ògùn méjì. Ògùn bí wọn. Ilé sọ yìí. Ibẹ̀ pé bó ṣe rí nìyẹn láì pé ọ̀kan ṣoṣo ọlọ́run ní bẹ̀ láti láéláé ti sẹ́yìn yóò sì máa bẹ̀ láéláé náà ẹ̀yà apàtìmọ́lẹ̀ kan ti bọ́ lọ́wọ́ gbogbo tí bá ń rú fùfù tí bá ń rú kàlẹ́kàlẹ́ lérí pé kì í ti tọ́lọ́hún jàmá láńlá rẹ̀ lórókè wà láyé ẹni padà bọ̀ èéfín èéfín tó bá lo òkè ẹnìkan èyí yọ padà sílẹ̀ ipò rásọ̀mọ̀ ni bẹ́ẹ̀ gbogbo ń tì bá sọ̀rọ̀ bá tóbi ṣe jẹ́ nìyẹn ẹ má tì mọ́tò ọlọ́run ẹ bá tì mọ́tò ọlọ́run nìkan náà ni ó tẹ̀ kù ń yọ ọmọ òrùka Islam gbogbo àwọn sàbẹ̀ inú wọn dùn. lọ́yà àní ìwé akọni wọnú islam ìyẹnlá wọnú islam wọ́n mọ̀ wá rí ìkẹwò mọ́ wa lára ọlọ́run náà ti sẹ́sẹ̀ ń lẹ́yìn tí mo wọnú islam gbogbo tí wọ́n rí ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n rí i ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn àti ó pèrú síta wọn bọnú àgbègbè islam onígbẹ́ ẹgbẹ́ bọ́ọ̀rù ni ẹgbẹ́ síta ẹgbẹ́ ẹni ìyàwó ẹ bá fẹ́ dopó kọjá ní síta ẹni ẹni ọba fẹ́ ọmọ òrùka ọkì kọ́bọ́ ta gbélé wa lọ báyìí wa lọ báyìí wọn àwọn èèyàn wa wọ láti wọn náà ń ṣe fún Islam lára òmòrù wọn wípé ah ọlọ́run máa fi òmòrù gbé Islam ga o ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má gbọ́dọ̀ fi Islam gbé òmòrù ga ẹ má gbọ́dọ̀ fi òmòrù gbé Islam ga. òun ní kákálábára gbogbo alágbára yòókù tí ọ̀sẹ̀ islam wẹ̀ gbó kọ́ wọn mọ́ nígbà tí ó sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run pé kọ́ra islam lọ́wọ́ pẹ̀lú kí ẹnìkan náà méjì kẹ́pà islam umaru jẹ́ kan bẹ̀ jọ́nà amúrọ̀mọ islam jẹ́ kejì àdìwá ní ọlọ́run mọ́ méjèèjì o mọ́ méjèèjì sáàmù kan bẹ̀ fi islam yìí ga gbé islam yìí ga kí islam bọ́ sílẹ̀ yìí kọ́ pa islam ọmọ àtọ́ ọ̀dẹ́ra ni. àbúrọ̀mọ̀ ìsìlámù tí ọ̀wá gbà sílámù tó ń ti bí ànágìsẹ́ rí sí pé bọ́lá ń bá lòun náà ìsìlámù ọ̀gá òun àlàmọ̀tẹ́ gbọ́gbọ́ ẹ̀rọ ń sì. tó ti pòórá. ẹ wo bẹ́ẹ̀ yẹn bá bọ̀ tọ́bẹ̀ mi ìmọ̀ ọlọ́run ti ń pariwo ọ̀gá gbogbo ọlọ́run òun ní ọ̀sẹ̀ kù bẹ́ẹ̀ bá gbọ́ tọ́bẹ̀ ìmọ̀ ọlọ́run ti ń pariwo ọ̀gá gbogbo ọlọ́run ìní ọ̀sẹ̀ kù ẹ má yẹ gbọ́n débi pé tanijọ́ lọ́hùn òun náà tanijọ́ náà mọ̀ nìyẹn. yóò kó ra. ọ̀rọ̀ nìyẹn. ajá ajá lásán ajá ajá lásán tó tẹ̀lé àwọn ẹni ọlọ́run yóò ní inú sọ́tù káfí. àyè dáko ajá yìí sìn àyè dáko ajá yìí. kí ni kí á má dáko dáko yẹ. ajá <laughs> ajá tó wà wọn yẹn lọ pé òun tẹ̀lé wọn. jọmọdé ìjọba ní ìdí pé wọ́n fẹ́ lé ẹranko kan owó wọn bá wọn lé ọtán ọwọ́ kó dì mọ́ wọn ó gbọ́dọ̀ lè parẹ́. bàbá dì mọ́tò ọlọ́run tá a bá sì di mílíọ̀nìyà ìyẹn ò gbọ́dọ̀ ọ̀sánú wa ọlọ́run ṣàánú rẹ ọ̀dàánú pàṣí ọ̀sánú rẹ ọ̀háyàwó rẹ ọ̀sánú rẹ wákàtí máa ń kí ọ̀sánú rẹ ọ̀sẹ̀bọ̀mọ́ ọ̀sánú rẹ olè ọgbà lọ nítorí ọlọ́run wa ó lè má ti ìdìmọ̀ lọ níyà ọmọ ntọ́nà fọ̀ rẹ̀ ìwọ́rọ̀ ní támánókè ìfẹ́ kọ ọmọ ntọ́nà fẹ́ sọmọ rẹ̀ dà. yìí ìdìbò àlọ́ ntọ́ba mú ìyàn dúró lọ́tọ̀ pàjẹ́ nípa. èyí ọba wọn ìtumọ̀ ayà yìí tó kí wọ́n ní wọ́n náà ní kúlí tọ́lọ̀ ní kúlí kúlí tọ́lọ̀ ń wí yìí ìtọ́ wí nàbí sọ̀rọ̀ àlùbọ́là mi ní lójú kan níbi ní ẹ̀yìn lójú kan ní pé wà níbi bọ̀ wí sọ ìwà náà ti sọ wọ́n wá ní rìn tọ́lọ̀ ní kí ọmọ ẹ̀dá ní ọ̀rìn yìí ṣé àṣẹ́rù bílíkù lúbi ni àbí àṣẹ́rù bílí àbídámi ṣé ìrìn tá a fi ọkàn rìn àbí ìrìn tá a fẹsẹ̀ rìn èwo bẹ̀. àlùjáwà ìṣeré yàtàmì ọ̀hádá wàhádá méjèèjì lọ́dọ̀ púpọ̀ ẹ̀rìn ẹsẹ̀ bẹ́ẹ̀ bá kápá ní ẹsẹ̀ ẹ̀rìn ẹ̀mí ẹbẹ̀ mìíràn lọ ẹrú ń lọ sẹ́yìn ẹ̀yìn èèyàn ẹrú ẹrú ẹrú ń padà sẹ́yìn ẹ máa rántí bọ̀ ẹ máa rántí bọ̀ láyé lápájá bó ṣe rí lókè pẹ̀ ní lókè pẹ̀ ní lókè pẹ̀ ní abala tọ́lọ́ lófìsì kí nìkan kún ẹ̀ ẹ̀rìn náà lọ tábàdò láyé rẹ̀ bó ṣe rí rè bó ṣe rí rè bó ṣe rí rè ó fi sábàlá pé ta ní jọlọ́run níbo ni ó kẹ́kọ̀ọ́ sí. ìbẹ́nu àwọn tí ìbẹ́nu àwọn tí wọ́n bàjọba wá fún wa lórílẹ̀‐èdè yìí tí nàìjíríà gbé yìí lọ gbàjọba wá náà tó ti lọ. àwọn kan nù wọn tí a ń fi sí abala dọ́lọ́hún alákọ̀ọ́kọ́ náà ọlọ́run kọ́kọ́ tẹ̀sán yí pé. ọwọ́ pé ẹ̀yìn gbé símbọ́ọ̀lù mi lọ yìí rẹ rẹ̀ ẹ̀ jẹjẹ lọ. inú wa náà nìjọ bí mo ṣe wé láàrin ilẹ̀ nìkan wé láàrin lọ. náà sọ òṣèlú ìjọba ara wa tó fẹ́ sọ̀kalẹ̀ kà sí àwọn àrọ́mọdọ́mọ tí wọ́n jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́. ààrẹ kìíní ààrẹ kejì bójúlógún kìíní kankan ẹwà bíi kìíní kan àwọn náà ní àwọn náà ní. àwọn jáde lọ́jọ́ yẹn wọ́n lè rà á pa jẹ́ pẹ̀lú ìwé ìní ìmàwé màwé apá rẹ̀ gùn jẹjẹ rẹ̀ lọ. nọ wa agbárí rẹ̀ ńjọ́ kú wọ́n ní ẹ má ti agbárí ẹ̀ ma bóyá káńkà yẹn yókù wọn ló lu agbárí yìí wọ́n ti dè bẹ́ẹ̀ ibi ibi tí torí ìpele wọ́n jẹ̀rẹ̀ ẹ̀ wọ́n jẹ̀ yà rẹ̀ ni ọlọ́run tọ́lọ́run ju ẹ̀gbá rẹ̀ ni kí ọmọ awúsá kó bá yíbò rìn àjò ọmọ awúsá kó bá yorùbá rìn àjò kí ọlọ́run ti gbé ọlá fún ọmọ awúsá. awúsá ọ̀tọ̀ bá wọn Ana ama. ara àmà àmà pé àwọn ọ̀tọ̀ bá wọn. àmọ́ ọmọ awúsá tọ́kọ́ tó ọ̀ràn mi ẹ̀yin na yìí gbogbo ike kẹ́ ẹ awọ mewe àti mùsùlùmí àti mọ̀gègè yìí kèfè yìí àti kíntẹ̀lì èmi fẹ́ràn ọ̀dẹ̀ làwọn náà àwẹ̀ káfí gbogbo ọ̀dẹ̀ kọ́ ìwọ ni yàtọ̀ inú kìtẹ́lì àti kèfè yìí kẹfẹ́ náà jọ nìyà. gbogbo kálukú àtẹ̀yàn kiri àtẹ̀yàn tí òkì ní nàìjíríà haúsá máa bọ̀ padà tani òkè gbọ́ àlọ́ bọ̀ padà nìyí. ẹrù mi ìwọlé wa ilẹ̀ Yorùbá fẹ́ pé ọ̀yà kan wá bọ́ sílẹ̀ kọ́ àgbà ẹ̀yin náà padà bẹ̀ ẹ̀ dìmọ́ lọ́lọ́run ẹ̀yà ẹ̀yà gbọ́rọ̀ ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ ẹgbọ́rọ̀ sì sílẹ̀ òdodo ni ẹ̀yà padà síbẹ̀ bitọ́lọ́ bá wà bitọ́lọ́ bá wà ibẹ̀ lọ́rọ̀ máa ń fàtẹ́ sí àwọn haúsá wọn ò ládìkú jẹ láàrẹ gẹ́gẹ́ àsọ bẹ́ẹ̀ wọ́n ní jẹ láàrẹ gẹ́gẹ́ bàbá pàdé àjọ wọn sọ fúnra wa pé ẹ̀yin náà ní ti yín láàrẹ gẹ́gẹ́ àmọ́ ìdẹ́ fi gborí òjú pé ẹ dìmọ̀tọ̀lọ́run bàbá yín dìmọ̀tọ̀lọ́run nígbà táwọn náà ti ṣe ayọ̀ tí a rò pé ọlọ́run ní kọ́sọ́mù àjọ òun ẹ̀wọ́n tó jíjẹ náà rí fọlọ́wọ́n ti dẹ́kun ẹ̀fọn ní. bí tọ́lọ́ ṣe rí nìyẹn kì í wá mi kankan wá làmì yóò làmì yóò làmì bẹ́ẹ̀ máa di gọ̀ tí ọ̀rẹ́ tí ó mú gan kọ́lá pa kó bá jùmọ̀ lọ́rùn fòmùgọ́ ìmọ̀ lọ́rùn wọ́lọ́gbọ̀n kan yìí wọ́lọ́gbọ̀n wọ́lọ́gbọ̀n ẹran inú ẹ̀mí lọ ẹran inú ẹ̀mí ẹran tí tó ti lọ tó ti lọ tó ti lọ ẹran tí ẹran tí ta ló lórí pa ta lórí pa ẹ̀ṣẹ́ kù. wọ́n ní àlèrè nínú ẹ̀mí pẹ̀lú tàn ká máa fi tọ́tọ́ pa ntọ́lọ́ fi dánwò lókè pẹ̀ yìí. lọ́ọ̀kan bẹ̀yẹn ni a ti máa ń pe àwọn aláàfáà àwọn aláfàtà kìí bẹ́ẹ̀ kò kú dàrú ìtàn ìtàn ìtàn òkú jẹ́ kọ̀rọ̀ dàrú pé bàbá máa ń délé abdulsalam máa ń délé rahimahullah ọmọ ẹ̀yìn ojì ọmọ ẹ̀yìn ojì ní Ìbàdàn ọmọ ẹ̀yìn ọmọ ẹ̀yìn ọmọ iye Èkìtì ní bàbá iye Èkìtì bàbá Bándélé bàbá tó Bándélé kí tẹ̀ ẹ̀ sí ni kódà kí tẹ̀ ẹ̀ ló kù sí àgbẹ̀ àbáwẹ̀ kí tẹ̀ ẹ̀ ni wọ́n kù sí báńdélé ọ̀hún lórí ọ̀rọ̀ ọlọ́run tó lò pé à láwàgbére irunmọ̀ rè ẹ̀há rè báńdélé ló kù yìí gbogbo àwọn bàbá bàbá tí báńdélé báláyé láwọn àwọn òkèdókè aláàfáà lẹ́bàjá àfihàn wọn ẹnìkan ọmọlé wọn mọ́ bí ìbá ń ti amẹ́ríkà pọ̀ tó wà lóun lọ sí báńdélé pé òun lọ ọdẹ́bàdàn bí ẹni tí ó mú lọ lé báńdélé jẹ́ olùjẹ́ kìí yó pé ká lọ ìdí báńdélé wáyé ìyẹn ò parí yẹn àwọn tí wọ́n jẹ́ pé ìjọ náà kátà yẹn ti ń jà bá àti àti kátà jà bá àti àti ti rárá dá òsì ẹni kan ọmọ ọmọ sìn àbí sọfà tó ń kú ní ìdájọ́ ìdájọ́ kí ó kí ó yà kílẹ̀ bíi èèyàn ní kí ó kí ó yà mọ́ra wọ́ra ṣe bíi mùsù tí ó tẹ̀rẹ̀ yẹn jẹ. mùsù pé kó. máa wà á ti máa ṣe bíi pé.

abala kan nìyẹn liana le kufrọ yasuru bi amuraini káàfì jẹ ìdí káàfì ẹ̀dá a máa ṣẹlẹ̀ lọ́nà méjì ìmá bí tẹ̀sí inú kéèyàn pe ọ̀rọ̀ lọ nírọ́ ẹ bá ti pọ̀ lọ́rọ̀ nírọ́ òdìdí káàfì láti mọ̀ pariwo pé tọ́ba rí nǹkan kan ṣe bó bá ti lè ṣe mọ́ta kò àìsàn gbàgbúyàn. àìfẹ́ àbúyàn ọlọ́run mọ iye bàbá míì tí ọ̀há yàwó tí ó sì wà jẹ́nà ìyá mi ọ̀há yóò sì wà jẹ́nà ó sì léwu báwọn fẹ́nìkan ọ̀há yóò wà jẹ́ jẹ́nà ó léwu díẹ̀ ṣùgbọ́n náà tó tọ́jọ́ náà àdùmọ̀ ń kọrọ yín ni pé bàbá tí ọmọ rẹ̀ gbẹ̀ há sínú ẹ̀ dùn sí i. tí ń rọmọ yẹn lọ́wọ́ lé ha tí ń tì lẹ́yìn bàbá tí ọmọ rẹ̀ wá ní òun fẹ́ fẹ́yàwó ẹ̀yà ló ti bẹ̀rẹ̀ fẹ́ tí bàbá yà ìṣó ń bẹ̀ tó ti bá fẹ́ ó sì mú délé tí wọ́n tọ́jú obìnrin yẹn bàbá yẹn ẹ̀ máa wò láyà lè gbọ́nyán wo òun ti kó ẹ̀yà lè gangan o inú àánú ọlọ́run tó lè ṣe ni pé ó lè tara ìwà ìgbẹ́ náà nígbà tí gbogbo sẹ́yìn kú bá tó bá kọ̀ tí ò ní gbìyànjú ẹ̀ pé nígbà gbẹ̀gẹ̀dẹ̀ gbìyànjú náà kò yá pé ẹ̀ mo ti kírun o ti kí nìkan yẹn o ti bàwẹ̀ yẹn táàtọ̀ fún ọ pé yẹn tó gbé wẹ̀ tó gbé tó fi lágbára kankan ní oṣù ọlọ́dún òfin yìí ṣe fún ọ pé gbé wẹ̀ àlìjẹ́ nà máa jọ ní ìfẹ́ máa jọ ìgbé ok ọdún mélòó ti láyé nítorí ogójì ọdún kírun àbí ọgọ́ta ọdún kírun àbí ọdún kírun pàkẹ́kẹ́ yẹn ọ̀yà ẹ̀ máa mú lọ́kọ̀ kan ìran ọdún kan ẹ̀yẹ̀ wò tẹ́ bá wà lọ́wọ́ àbọ̀ wọ́n lè ní mẹ́ta ẹ̀ mẹ́ta tẹ́ kó kí lẹ́yìn tó kí jàmá náà ní o tọ́lọ̀ wọlé agbé jàmá ló ti kí ó lè kú mẹ́ta tẹ́ bá wà ọdún mi ó lè kú méjì àtààbọ̀ kó yẹkẹ kó yẹkẹ kó yẹkẹ kó yẹkẹ kó yẹkẹ ní wọn lọ àwọn afáàní wọn lọ́kọ́ wọn ti ọlọ́run ní máa ń lọ nínú kó ti ọlọ́run pé o sì bàdà bọ́ lọ́run tí wọ́n kó ẹ̀sẹ̀ tó ṣẹ̀ kalẹ̀ jẹ́ ńkọ́ tàyẹ̀ gbàdé yìí máa ń wà lọ́run tàyẹ̀ gbàdé yìí tó ẹ̀sẹ̀ tó ṣẹ̀ lóka ní òkè yìí gbogbo lẹ́nu oṣù ní ojú tẹ́kù lọ yìí ọ̀yà gba ẹgbẹ́ gbogbo ẹ̀sẹ̀ gbogbo ṣẹ́ olóore rẹ̀ àgbà àgbà wọlé ọ̀yà yọ ọmọ ẹ̀sẹ̀ tó ṣẹ̀ ń lóbi máa bo kí ni kà pé ọ ìyẹn o ìyẹn kò yẹn ò kẹ ẹ ọmọ gbẹ náà ní ìbò lágbára kó ṣe ṣe náà ní ṣe náà àmọ́ bàbá kan pé ara ọmọ rẹ̀ sórí rẹ̀ kò ní wọ́n lára mi kò ṣe ó wá ń torí fún ọmọ rẹ̀ tó ń tẹ̀ ọmọ rẹ dẹrù mà sí ọmọ bá ṣe yẹ̀yẹ́ ó ń lọ́mọ kọ́mọdé lọ́wọ́ wọn pé ọ dẹrù mà sí nìsín o ti gbójú òun lọ o bàbá rẹ kẹ o ti gbójú òun lọ. ẹ máa ẹ máa ẹ máa gbọ́ òsì bẹ́ẹ̀ bá ti ń parun mà ẹgbẹ́ ẹ máa tó sì dá sí tẹ́ bá lè filẹ̀ lọ ọlọ́run lè wọlá rẹ̀ kó sànù yín kí pé ọlọ́run kọ́wọ́ bẹ́ẹ̀ tẹ̀ ní ẹ sí ilé lára yìí ẹ má da ìjẹ́ náà. ó dá ní ẹ̀ ọ̀gbìn ó tún ṣeun láàánú gbogbo ti bẹ́ẹ̀ àti lè rí àlìjẹ́ náà rí lára abẹ́ tí ò ṣe náà lè yẹn lè rí iná rí lára abẹ́ tí ò ṣe pé òkú ṣe ọ̀wọ́ pé ní ẹ tó ṣe lára. ẹ bá rẹ tó ṣe tọ́lọ́hún ẹ má ní lára máa wò ẹ mọ̀ pé tọ̀ ọlọ́jì ni o lè ṣe tẹ́láìtì lè ṣe ẹ̀ láti ẹ̀kọ́ lọ́rùn lẹ̀ kọ́ máa ṣe ti kọ́ máa ṣe tó yé lọ ẹ má ti dà sí torí ọ̀ ọ̀ ọ̀ máa ń bá ẹ má dà sí àyè máa wá gbá fásiwá búkì ọdún ìkọ́ bẹ́ẹ̀ ni ọmọ tó há là à ń lọ̀dọ̀ àwọn àfa tó ní wọn pé àfa mùnàmìkì ni wọn oríyàn láàfa ń fa mu gbàm oríyàn láàfa ń wọ́ sókòtò lẹ̀ oríyàn láàfa ìyàwó ẹ̀ tàdà kì í ta àwọn afẹ́lọ gbé ọ̀rẹ́ ha ọ̀dọ̀ ilé ìlọ́wọ́ lọ gbé ẹgbẹ́ àfa kí dandan lẹ̀ ha kí ni kọ́ kí ni kọ́ kí lọ́mọ kí ni kí nítorí pé ẹ̀há òde gangan tó bá ń ẹ bá lágbára wọn ní ọ̀ha ẹ bá dábìtì bá kó lé fúláàtì tó ti wá rọkọ̀ ńlá wọn bá ẹni àwọn náà kì í máa gọ́ọ́sì náà wọn náà bá mi máa gọ́ọ́sì nìyẹn ìmọ̀jẹ ẹ mú àánú tíà ẹni tí ọba lé háyàwó ọ̀yà lómi lé àná oh. mọ́yọ́ ọ̀rọ̀ kà lónìí náyà jẹ́ ọ̀bẹ kà fáǹsì. Ee, bàtà. ezigbo ni pé ẹni bá jẹ́ pé ọba ọba kọ̀rọ̀ lọ́ọ̀ ima ó di káàbù inú. ọ̀nà kejì ìmọ̀ bìlì ìtìkìbà agidi kó jẹ́ kí agídí lè di káàbù agídí ìnìmọ̀káì ɔtita lóò mú àpò bẹ́ẹ̀ ka bọ́ọ̀mù ṣe tó ṣe náà ti dà ó sì kò sí so um, wọ́n ní tí ẹnìkan bá wá sọ lábẹ́ yìí pé nǹkan méjì lè gbé ìyànwó olùsọ̀rí káàkiri ìmọ̀ akọ́jẹ́ púpọ̀ ọlọ́nirọ́ tàbí kó jẹ́ pé agídí ló lò. Ah, wọ́n ní wàyín kọ́ra kọ́rì ló ń sùkárù alẹ́ yìí annabi sallallahu alaihi wasallam na ha an dọ̀kúlẹ̀ ti yára ní mọ̀hásìbí na àwọn mọ̀hásìkì na wọ́n ní ọ̀rọ̀ kan bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí tó léwu wípé bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan tí bá ń gbógun tọ̀rọ̀ ọlọ́run ẹ gbọ́dọ̀ dọdọ rẹ gbọ́dọ̀ bá dá sí ẹ gbọ́dọ̀ ràn lọ́wọ́ lórí èèyàn ń bà yíyà ni lábẹ́ ntòun ṣe yẹ tọ́wọ́ rí ẹnìkan sọ pé sàlálù àsálàm ó kọ̀ fún àwọn èèyàn ká má lọ ọ̀dọ̀ àwọn tí bá ń gbógun tẹ̀sìn ọlọ́run kọ́ bá wọn ṣe pọ̀ ṣùgbọ́n ìlú kan tí ọlọ́run bínú sí anábì sọ pé kí àwọn èèyàn wọ bẹ sàlálù àsálàm ọkà sọ pé tẹ́bá kà síbẹ̀ ẹ máa sọkún ẹ má ẹ má ẹ má máa ẹ má máa rẹ́rìn nígbà tí ọlọ́run wà lẹ́gbẹ̀ẹ́ ọlá ní kárìn lọ ká wo nǹkan gbọ́ àwọn káfíìrì so tábà wá dé àyè wọn tábà lọ àyè wọn ibi tí ọlọ́run gbé pa àwọn èèyàn kan rẹ tábà débẹ̀ ṣé kìí ṣe pé alẹ́ fara kó jáde báwọn àkínná máa ń pè. náà ni o dáa ní borí kó jáde báwọn ṣébi inú ọlọ́run dọ́nà òtún ní ràn ara ẹ má lọ bẹ̀ àbí bọ́wọ́ ọlọ́run arìnrìn àjò lọ. nítorí pé nípa ẹgbẹ́ gbọ́dọ̀ bí sáwọn kẹ́kẹ́ máa lọ bẹ̀ ó léwu o. wọ́n ní káwá lu ọ̀rọ̀ ànábì ní a lè lọ bẹ̀ n tá a sì ní pé àmọ́ asùnkún bẹ̀ tábàrí bọ́lọ̀ ṣe hàn wọlé mọ́ àbáwá àpò ẹkùn wọ́n ti lè sunkún bẹ̀ ju wa wípé ha síbò ṣe máa ṣe rèé wọn ní òṣè wù àmì bá débẹ̀ bá ń rẹ́rìn pé ah, ah, <laughs> pẹ̀lú eléyìí ó ti dòkúta èyí ó ti à ah, ibi ọlọ́gbẹ́ bínú ẹnìkan kì í rẹ́rìn bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀wọ̀ lẹ́yìn àti ìsìn kẹ́lá kan kẹ́lẹ́ kẹ́lẹ́ kan máa bínú ní ìsìn kẹ́lẹ́ kan máa bínú kẹ́lẹ́ máa lọ́rẹ̀ rìn lẹ́bẹ̀ẹ́ ṣàpé o ti ó fa bínú lé lórí ni wọ́n já kúrú báyìí kódà mo ti gbé ẹnu pé bàbá ń bọ́ wí bàbá pa bá ń bọ́ ẹ̀ òní lọ tí ń bínú tí ń sọ̀tọ̀sọ̀ tí ń nà á kí wàá sọ̀rọ̀ ẹ̀ níbẹ̀. wọ́n ní ìyọ́njọ́ máa sọ ni o ọlọ́wọ́ là wà ń bẹ̀ bá wọn. ayé alẹ́ kejìlá. قل ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون ọba àlejò ọlá ní kólé anábì tó lima máa fi sàmáwá tiwa ní hárìdì bá ń béèrè lọ́wọ́ kálukú pé ta lẹ́yìn náà tó ní gbogbo ohun tí ń bẹ́ ń sọ̀mọ́ méjèèjì ilẹ̀ méjèèjì ta lónìí bá ń béèrè lọ́wọ́. ta lónìí ta lẹ́yìn abẹ ta lówó bẹ ta nílé bẹ ta nagbára bẹ ta lónìí. àwọn ìgbà béèrè bẹ́ẹ̀ ẹni ẹ̀kọ́ orí dàdà ọlọ́run tó wá sọ fún àná pé kó lè là sọ pé aláwù ló ní wọn kò sẹ́sì ní ìní wọn lè rẹ́sì sọ pé àbá aláàlú ní ọ̀sán èyí náà ni a fi máa ń kan sẹ́wù bíi pé ńgbà tó yẹ kí kò ti wá rí rí tí ìbéèrè lọ bá wọn tí dàrú ló báyìí. gbogbo àwọn nǹkan míì tọmọ àlẹ́bẹ̀ẹ́ náà tó wá bí agbára fún un. ta ni wọn ń kúrọ bí ọkọ kíṣẹ́ nìkan. àánà hmm, kúmọ̀lá. ta ni ń kúrọ. ta ni ń kúrọ. ọlọ́run ní béèrè yìí pé ta ni ti bẹ́ẹ̀ sọ́mà. wùlì mọ́ máa fi sàmà. pé mi ọlọ́run ni mo ní. lọ́lọ́ bá tán ewé àwúrẹ́wádà ń bí sìn àbí àjẹ́dà ń bí. níbẹ̀ pé ọ̀kan tó sọ́lọ́ níbẹ̀. sẹ́wọ́n pé náà lọ yìí ọ̀takùnrin aká yorùbá ọ̀takùnrin aká yẹn wọ́n pé ẹ̀ bá bẹ́ àgbo àpá yìí kí lábàá yìí sọ yìí níbi tí àwọn kìnìún wà kìnìún wà kìnìún wà. àtàwọn nǹkan yẹn ò sí lòótọ́ lọ́sọ̀rọ̀ yẹn kan yẹn pé kí nìkan gun wọn. pínlà ti ń kún ìyàwó lójú gbogbo ayé ló tẹlifíṣàn tí máa ń kún méjì yóò gbèsè méjì kí nìkan gun ẹ̀ yàrá. ilé ọmọ ilé àmàlò òfurufú yìí kẹ́kọ̀ọ́ rẹ̀. ìbọn náà wọ̀ ipá. ẹ̀rọ fún àgbà tó ń ṣe bẹ́ẹ̀ ní ìfẹ́ náà pé tí ọ̀nà ìtúbá ìbọn náà wọ̀ ipá wọn náà. ó lè tún fún ẹni o. kí àmàlò oníkàǹtì kọ́mọ́dá rẹ̀ rú kóòlù lábára kíni kíni kama àtàjẹ bí ó kò kan ní ìtajà ìjànú ti tàjẹ a yọ tẹnu jọba yọ padà lóyún ẹlẹyìn ẹni ẹnìkan ò olóògùn kò wù àrí láyé inú kọ́ bá balẹ̀ ńlẹ̀ inú kọ́ bá gbómi olómi bọ́nà bá dúró jẹ́jẹ́ ẹ̀rọ bàlọ́ wọn ò parẹ́ kiri jàmọ́ wọn ò parẹ́ kiri ìbọ̀jú gbogbo wa ń lẹ̀ padà ní bàbá adédúgbò ní ẹsẹ̀ ìjọba òdèlú adédúgbò dàbí dìnnà màlété bá lẹ̀ bọ̀ màlété aláàbí màlété ọ̀kan ṣoṣo ẹni ẹnìkan ṣoṣo jẹ́ǹpẹ̀ ìdá méjì àtọ́jú náà ṣe máa ń kì jẹ́ǹpẹ̀ ẹnìkan ṣoṣo ọmọ egun jẹ́ mí kálukú ló lè dé làmídìí ọ̀gbọ́ òkú gbọ́ làmídìí ọ̀gbọ́ ẹ̀ńdẹ̀bà ẹ̀ńdẹ̀bà ọ̀gbọ́dọ̀ béèrè ẹ má bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀sí kọ́kọ́ gbọ́dọ̀ fún àti ìgbèrè bàbá ẹ̀ sọ́mápá aléwọ̀n náà sọ́mápá. kí ló fẹ́ kó ti fún wa ebó fẹ́ káwọ́ káwọ́ kí ká dà ìwọ náà fẹ́ kí ló ti sọ́mápá. ìgbà kan wọ́n yàn èmi ò sì fẹ́ dọ́pọ̀ àpẹ tó bàbá mi gbogbo ẹni mo jẹ pátá àdúrà ló gbẹgbẹ yẹ àdúrà ni àtàwọn àbá máa lé gbà ẹ máa sàdúrà ẹ máa ké ẹ máa ké gbẹdà lẹ kọ máa bá kékeré láyé bí àbá kékeré rárá kálukú rìnnà àdúgbò àtòmí gáàsì ìdálẹ̀ ẹ̀rú ní ìsìn wọn dalẹ̀ ẹ̀rú ẹ òfò lẹ́ òfò ní kẹ́kùn ẹjọ́ kejì ọjà òfò lẹ́ẹ̀sì ìgbẹ̀gbẹ̀ lọ́dún dalẹ̀ ẹ̀rú títí owó títí ó ṣe bìrìbìrì bàdàn yìí. àfẹ́ àfẹ́ wàhálà àwọn bàdàn. àbí. àbúrò ikú bàdàn wọn. ọba yìí ló ní gbogbo ẹ̀ yìí lọ́dọ̀ ní gbogbo ẹ̀ ọlọ́wọ́ ní sọ ọdúnkọ ọkùn dọ́gba fún ẹ̀wà náà bì. kataba ala nafsihi rahma. ọba yìí wá ní kataba ala nafsihi rahmata ó ní mo ṣe ọ̀ràn mo ṣe ìkẹ́ lọ́ràn yẹn lórí ara mi ọlọ́run fúnra ẹ̀ ó ní mo ṣe kí n máa kẹ́yìn kí n máa sànú mo ṣe lọ́ràn yẹn fúnra mi ẹnì kan làbọ̀ lọ́rùn ìkẹ́ mi ni ẹ wà ẹ ń wá bínú mi ẹ wá kẹ́ mi ìmúkúṣe fúnra mi. ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه. Ọlọ́run ní lẹ́yìn máa anákùn gbogbo yín ní òkòjọ ẹ̀yìn ọkọ kú tá a kọ́kọ́ dá tọkọ kú lókè bẹ̀ àtẹni tó bá kú káyìn gbogbo wọn lágòjọ lójú kan náà. gbogbo ilé ẹ̀kú lójú kan náà ẹni okule ẹnkpolo ẹni nadzopa ẹni tí wọn ò rí eru rẹ gbogbo ilé ẹ̀kú lójú kan náà wọn jọ lọ́wọ́. nígbà tí ọ̀rọ̀ yìí ka ẹrú ọlọ́nkà láyà tó ka láyà pé sọ́lọ́ sì lè jí òkú báyìí àdúrà òkú yìí. ayé àkànbẹ ní sọ́ọ̀tì pàkọ́ra ẹ̀dùn náà sí kálí ní márùn-ún àdàkọ́ yìí àti mbọ̀bá ẹ̀ má ti gẹ̀ gbàdá ń tú àyà ìfọ àwọn àfà wọ́n ní ìdí méjì ní ńbẹ́lábẹ́ ẹ̀túnmọ́ àyà yìí. ìdí àkọ́kọ́ ni pé ẹnìkan ní òkú rẹpẹtẹ púpù sẹ́nà sára ọjà gómìnà kan ó pa àwọn èèyàn dálẹ̀ ọlọ́mọdé àrógún gbogbo ọba gbogbo bí bí ìbá sòkútọ́ máa ń wọ̀n ní ẹ máa ń gbé sáré fún wọn yóò kọjá sáré akọ́kọ́ ń gbé sáré fi òjá ń rọ́ bí ọgọ́rùn-ún síbẹ̀ gbọ́dọ̀ yàgò tiẹ̀ ní síbẹ̀ kankan wọn ọlọ́mọdé arógun. wọ́n ló kulẹ̀ lọ sọ́run ti lè di gbogbo àwọn ilé báyìí àwọn kan ní tùmọ̀ ẹ̀nìyẹn ìtọ́fà ayà nìyẹn nìyẹn àwọn kan ní rárá bàbá àgbàdo máa ń tẹ̀lé àárọ̀ bí bọ́ọ̀lù máa ń tàdé kó kẹ́ wọn. àwọn àwọn ìwọ̀n báyìí jọ kan ń tẹ́ síbì náà báyìí ní wá sọ ìdí tí wọ́n fẹ́ sọ yìí wọ́n sọ̀tà ìjọ náà la tó wá kéwù kanu tira la tó wá ní tira rẹ baba ní ẹja kan ẹja kan náà kan ló kú sétí òkun ńlá sétí òkun ẹja yìí ibi ojú bá rí mọ lára ẹ mbẹ́rẹ́ bá pèsè lára ẹ lèyìn ó wò má tó kù lé ó sì gbà bẹ́ẹ̀ ọlọ́run á ní kó wá kú sétí òkun láti fa ẹjí mọ̀ àwọn ẹja lódò àwọn ẹja lódò wọn ń bá òkú wá kókò bá bá wá bíbí ara ẹja yìí máa jẹ máa jẹ máa jẹ máa jẹ máa jẹ omi tó ń lọ kótó ń gbọ́ bẹ́ẹ̀ lọ nígbà tó bá lọ àwọn ẹyẹ kan ó sùn gírírí wàá bá ẹni wá dúró ń bẹ̀ yí pé ah, ọlọ́run ti owó jiyàn ẹ̀ka ẹ̀ka náà tọ́lọ́mọ bẹ́ẹ̀ di sàárè rẹ̀ ń bẹ́ẹ̀ nú ẹja sàárè rẹ̀ ń bẹ́ẹ̀ nú àwọn ẹyẹ bóun ló ti gbà pọ̀ bóun ló ti gbàjọ pọ̀ tí ẹ pọ̀ tí ẹ sọ lórí ìgbà náà padà kò yé wọn ni láyà ìtọ́kalẹ̀ fún mọ́ bá ká yà ìjọba yá ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ lórí abẹ́ sọ ọlọ́ni kò ṣókò yọ ni ìwọ láàbù ìtàpéjúwe bá dìde gbogbo ẹni tó bá lọ pé bóòlù ọlọ́run ti ṣe dandájé jàmá òun ọlọ́run mi júwe rẹ̀ tó bá pàtó ọlọ́run nínú ilé yìí níbi iṣẹ́ yìí ní sọ́ọ̀bù yìí tí wọ́n nìkan ń gbọ́dọ̀ ọlọ́run bẹ̀ tó ìlànà tó ìlànà ṣe tó bá tó àrẹ ká jẹ́ máa ń wòye pé àwọn òbí tó ń bàjá ọlọ́run ayé wọn ti kú wọn ò ní ti kú tọ́lọ́ wọ́n ẹwù yọọ bá jáde ẹwù yọọ bá jáde kọsẹ mọ síbẹ̀. Ọlọ́run àwọn kòwò yíyọ òun kòwò yíyọ jáde jàmá àtẹni àkọ́kọ́ àtẹni káyìn gbogbo ilẹ̀ ayò dúró pọ̀ gbogbo bàbá bàbá tá a máa ń gbọ́ òun ábílà kábílà tá a ń gbọ́ òun gbogbo wọn láti padà yìí. kò dẹ̀ ṣeé ṣe kí ẹnìkan jẹ́nìkan lójú jọ náà. ètò ọjọ́ ìjàmá ìyẹn ọlọ́run lórí ẹ̀yìn kò sí bẹ́ẹ̀ nìkan yáà jẹ́ nìkan lójú kò sí bẹ́ẹ̀ yẹn fẹ́ orí rẹ̀ kò sí orí sí kò sí orí sí lóye pé kọ́lọ́ mọ̀jà àtẹ̀sí ń dọ́yẹn. amiina. wọ́n ní bá tẹ̀sí bẹ́ẹ̀ kì á mà ọkọ̀ ya pé àwọn kan ní gbọ́ àkàn ní ọ̀gbọ́n gbogbo ńlọrọ̀ ń dara yé pátá ní òyìnbó tẹ̀. kọ́lọ́ mọ̀jà àtẹ̀sí. ọlọ́run kò yí yá o láyé bá bí ẹgbẹ́ méjì fún bẹ́ẹ̀ kò sí méjì bẹ́ẹ̀. àlàdínà á fi kú àwọn. Àlàdínà láyé mìnúnà fọ́mùlẹ̀dínà káfíru. Àlàdínà láyé mìnúnà bí láyé fọ́mùlẹ̀dínà káfíru ọlọ́run ní aladina khasiru anfusahum àǹtí àtẹ̀ ní ara wọn ló fò fàáhùn láàyò mẹ́nà náà àwọn tí ọ̀gbọ́n ni o ẹgbọ́n sọ̀rọ̀ ẹgbọ́n sọ̀rọ̀ ọba àlejò ọ̀la ìyẹn bẹ́ẹ̀ nìkan kan ò ní ṣòfò láyé kọ́ lè fi bóyá ó ti tọ́ ọkọ̀ ń pa wọ́n nǹkan nìkan ń pa wọ́n nǹkan kan ṣe wọ́n ẹ dárò mọ́ wọn ẹ má dárò dáràn. tí ìwà máa rò dá tí ọlọ́run àwòrán ti wá ṣe báyìí ẹlọ́bi ọ̀ yìí pé òun máa ń dá àánú ọlọ́run sí ọmọ báwọn ń tẹ́ lómi ń fà ọlọ́run kù sùúrù ni kí náà wá sábà tààrà láì kọ́ wá jólẹ̀ lọ́jọ́ yẹn tẹ́wọ́n ọdún kàn bí tẹ́wọ́n ọdún kàn bí ẹ̀sìn oníwòyí wọn ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ò pẹ̀lẹ́pẹ̀lẹ́ zidọ́sẹ̀lẹ̀ ngbẹ̀rẹ̀ wa dé ẹnu wọn jẹ̀wẹ́ inú àjẹwẹ́ ìjọba ní ìsìn onílù ti tẹ́lẹ̀ ọ̀sẹ̀ ẹ̀fẹ́ tẹ̀lẹ̀ ní ìsìn ẹ̀ má tẹ̀lẹ̀ girigiri ju ó tọ́lámọ́gá hmm. ń bẹnu lẹ̀ wọ́n ṣe pé ń tọ̀ wọ́n o àwọn táwọn ti bò mọ́nú lẹ̀ yìí wà láì wọ́n ṣe pé ń tọ̀ ní gbogbo ọ̀nà bàbá ẹ̀ tẹ̀lẹ̀ kọ́ra ọyọ́ lẹ̀ tẹ̀ mùsùlùmí má tẹ̀lẹ̀ girigiri àyè má bàbá àtàtà wọn lọ wọn ṣe ń jù ń bẹ́ẹ̀ wọn náà wọn náà dẹ̀ lọ bẹ̀ ọwọ́ ilé ọdẹ sọ fún ọjọ́ tọwọ́ rẹ̀ bá tiẹ̀ ọ pé wọ́n ń gbé ọbọ̀ àbí wọ́n ti dènà òun bí yọ àbórí ìwọ̀n tó máa tẹ̀lé tẹ̀kùtẹ̀ bọ́ọ̀lì ìwọ̀n tó máa tẹ̀lé tẹ̀kùtẹ̀ bọ́ọ̀lì. wọ́n ní ilé ọ̀pàdé ilé ọ̀pàdé mọ́ màá nàbí adama yóò pàdé mọ́ sàrídà sàrídà ìwọ̀n ìdáná gbẹ̀yẹ yóò pàdé mọ́ màá nàbí adama sábà gbé sínú rẹ̀ ẹ̀fá ọ̀dọ́ ọ̀pọ̀ tó ti tòṣì ọ̀pọ̀ ọ̀tọ̀ ọ̀tún gbogbo ńdọ́jẹ wọ́n ní yóò pọ̀ ọ̀dọ́ náà yóò pọnu sàárè ata ọmọ tó mú báyà ya rẹ̀ ju àkọ́kọ́ yọ. ilẹ̀ gbàgbó sẹ́kì bìrì nìyẹn. làbí ká ṣe ń dá ìbá bẹ̀lẹ́rọ̀ ká ṣe ń dá ìbá bẹ̀lẹ́rọ̀ ká ṣe ń dá ìbá sàárè ní rọrùn ká ìbá jáde jámà rọrùn. ǹjẹ́ pé kò sí ní táìm ẹnìkan mọ táìm ẹ̀ kò sí yánkọ́ sí fún wa tágbé ń yọ ọ́nbẹ̀ tàbí máa yẹ lókù wa mọ́. àti wọn bẹ lánàá tí wọn dò ní òye àná wọn gbá wọn ní síláyé. àìmọye bẹ́ẹ̀ ni ẹlọ́mọ ẹni bẹ láyé nìbí tó ti na tí ó dẹ̀ mà nǹkan ò ní mà ikú kọ́ láàárẹ̀ àárẹ̀ kọ́ ni kú àárẹ̀ ọ̀kan kú bá ń àárẹ̀ olè má ti kú sí gbẹgbẹ gbẹgbẹ yóò bò sáré ẹ ẹ máa múra lẹ ẹ máa múra lè lẹ gbogbo ọ ẹ ẹ máa múra lè lẹ. ń bá yá tó ara ń se gbẹgbẹ láyé ara ń se mara wọn bí ká se dáàbò bẹ́ẹ̀ ká ìsìn lọ́nà ni bàbá ń tọrọ owó àfìsìn lọ́nà ni bàbá ń tọrọ ilé àfìsìn lọ́nà ni bàbá ń tọrọ aya àfìsìn lọ́nà ni so ògùn dábàá ní láyé àfìsìn lọ́nà ni lọ́jọ́ pé kójú bá ń bẹ lọ́rọ̀ ẹni ìsìn àfìsìn lọ́nà ní sìn sìn sìn sìn. ẹni bẹ́ẹ̀ máa kọ́ wà kí ni ẹ̀ ń sìn ẹni àlẹ́ náà kọ́ wà rẹ̀ ní sìn tó tó jẹlẹ lẹ́ni ma sọ gbogbo àwọn kájà yìí pé ẹ má ṣe ẹ má ẹ má ronú kẹ ẹ fẹ bu àdá òyàwó tó tí wọ ò lé hàn tó ń tó ń tó ń ṣe tó ń ṣe sọ ẹ sọ ẹ wọn tọba tọba kù sọ̀rọ̀ tọba kú ní ìsìn ẹni ọ̀yẹ̀ fẹ̀lẹ́ yìí rẹ̀ wọ́n lè hàn tiẹ̀. yàwó náà hàn ti tọ́ jẹ́ntẹ́ntẹ́ntẹ́n tó ti bẹ́ẹ̀ gbé oṣù kùgbọ́n mi bẹ́ẹ̀ ni àbẹ́ bàtà àkùjọ máa bá tiẹ̀ lọ ọ̀nà ńgbẹ́ bẹ́ẹ̀ ni yóò ti lómi náà ìtọ́ba lómi máa ń tó ọ̀nà ńkú ni ìyẹn náà ti di tó ṣe náà ti dá báwọn àti kò yẹ kàn á tún báwọn kùtù báwọn ó tún níyàwó rẹ mi. àwọn yẹn lọ́dọ̀ ti halẹ̀ mọ́yìn wọ́n bí wọn bá kó náà kí òní níyàwó ní wọn níyàwó ní tí wọn gbọgbẹ níyàwó ní wọn náà kú. bíi ẹnì kan àbẹ lẹ fún yà jẹ àti rírí àìmọye tí ọbẹ máa nìyẹ tẹgbẹ ọkọ rẹ wò hàn gbà ti láyé. ọlẹ ẹkùsọ ọkọ rẹ nílẹ lọlẹ ha ìkànnìyàn náà ti lọ́dọ̀ wa ẹ bá bẹ máa ẹ bá bẹ kọ wá wò ẹlẹ ọkọ wa kú tán nàbà nàbà nàbà nàbà fẹ lápẹtẹ ẹ bẹ nù dáàbò nìsín àwọn àkùtọ̀ kọ́ ni wọ́n sọ fáyé tẹ́sán fọlọ́ níjà lìjà mọ́. pé ẹ wọ́n fẹ́ o ha èyí fẹ́ o ha ọ̀yà sọ. èyí mo máa jẹ ká bí kúlì mà ní o ọ̀rọ̀ kúlì mà dá nǹkan lẹ̀ o ibi kúlì yẹn àwọn àbá sọ̀rọ̀ kan bẹ̀ tí yọ̀wọ̀ ní kí kásì kú òun bẹ́ẹ̀ ká lọ bòmí o ẹ̀yin àbá ẹ̀ máa múra lẹ̀ o ẹ̀ máa múra ọ̀rọ̀ yìí lẹ̀ o wọ́n ní. wọ́n ló ṣe ó ṣe jẹ́ pé ẹni tó sọ̀rọ̀ náà tó ń dára ẹ̀ lóhùn ẹni tó gbé ọ̀rọ̀ sígbó náà tó ń dára ẹ̀ lóhùn anábì tó béèrè òun náà tó dáhùn wọ́n ní kí ló dé ọlọ́nà ti tó ń dára ẹ̀ lóhùn wọ́n ní ẹ̀yin òwò ni pé ń bọ̀ náà wọ́n sọ ó ní kúrí ló wí ọlọ́run ní kúrí ló wí sọ ẹ ti wéwé ẹwẹ ẹwẹ tẹ ìwà náà gba pé ìwà kú púpọ̀ lọ́dọ̀ náà bẹ̀rẹ̀ kí yorùbá sọ ń bẹ̀ tá a o yorùbá sọ yí pé ẹni tó bá ń ní ń sẹ́ làá bẹ̀rù àìbẹ̀rẹ̀ lájẹ fún. yẹn pẹ́ tó tó rán ní sẹ́yìn làwọn máa wò mọ̀ ọ́ pé kíkú bá ọ̀rọ̀ báyìí ọlọ́run náà lọ sọ kú ní bẹ̀rẹ̀ pé sọ àti pé ọlọ́run ni pé sọ ńgbà kúlí kan náà wá wà yìí nù inú ti mẹ́mbẹ́ tí kan máa náà nù